wéra kó má ra gbákígbá. orúkọ tèmi ni ègbìn. kí ló wáá dé tó o fẹ́ gbajà. òdodo ń kọjá ìyá ara rẹ̀ o fẹ́ gba ọmọ mi lọ́wọ́. ẹ̀mí ló fẹ́ ah, àbọ̀ fẹ́ sórí ibú ni. wọ́n ti fẹ́ lu pa o. kẹ́ ẹ lọ wá gbogbo ìwà yamayama yẹn kẹ́ ẹ lọ wá wọlé kíákíá kẹ́jẹ́ ni pé ẹ̀dẹ́ ni tẹ́ lu. ṣé gbogbo wa láti wá gbà pé ká lọ bẹ ọmọkùnrin tẹ́ fìyà ní ìdíje jọ mí lójú ah, ah. ó wá gbẹnu fi padà rojọ́ lọ́wọ́ wájú pé ìgbádùn kékeré kan lè báyé mi jẹ́ sẹ́ẹ̀sì ìpìlẹ̀ bẹ́ẹ̀ lò. mi ṣe o máa lọ pẹ́ àbí bí why do I have this feeling that you are so happy that your husband is travelling. bàbá náà lè fún orí kọ́lé kàpẹ́ lọ́rùn látọ̀ kò lè ṣẹlẹ̀ ó ti yẹ bí màá ṣe lájú mi lẹ́rìn tẹ́lẹ̀ bọ́ tèwé pò nílé ó ti yẹ yìí sì ní sọ anything tó kún bá ṣẹlẹ̀ kan. àtìpàdé ti fẹ́ yá mi níwèé rẹ̀ dáadáa mi sick. lè máa fún lórílẹ̀ kan náà fàì tó fèsì ọ̀pàdà mọ bẹ́lẹ́gbẹ̀ ni gbogbo àwọn tó ti lórúkọ tó ti bímọ bímọ bímọ àwọn kẹ kárí àwọn ẹ̀yìn lẹ́wọ̀n lead wọn. gbogbo orúkọ tó wá pè mí pátápátá èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀ àti bàbá can I tell you one my mind, they wanna prove. She don't tell me a lover, throw like waterproof. Me go leave him for my tires, for my tires. You run me straight to my cost. One day for you, on a long road. If I give you my life, you gonna go long rough road. On a long road. If I give you my love, you gon' know, girl, I'm rough road. Rough road, Twisted give me love, you know, won't let me go. Twisted give me love, it like medicine. Twisted give me love, you know, won't let me go. Twisted no, no, no, no. love, I've been convincing any love me been committing once in a time. Oh, that once in a time, oh, no. Cause I know they do like you see before I don't know. Na love matter, now he make me commit to sin criminal. She had me with desire. She had me with desire. On a long road. If I give you my life, you gon' know, girl, I'm rough road. On a long road. If I give you my love, you gon' know, girl, I'm rough road. i rough road. Oh, give me love, you know, and let me go. Give me love, eh, it hot like medicine. Just that love you, no one love me cause tonight. No, no, no, no, no. Um, ṣèrọrọ tó wà lẹ ó gba sùúrù tó pọ̀ okay okun ò kí ń wó ruru kálá máa wá ruru kò ní nítumọ̀ so Adémídé CA o ní láti wà very calm about this whole issue sùúrù tó rí yẹn ó sì òkúta jìnnà so you need to take it easy calm ká lè rójú tó ọ̀rọ̀. Raf Raf Raf I must confess I don't like what is coming out of your mouth mi láì fọdún jáde lẹ́nu rárá kí ló ṣẹlẹ̀ náà. ẹ ń ṣẹ́gun yẹn fi ẹ̀tẹ́lẹ̀ ń palàpalà pa ẹ̀rú báyà ti sòótọ́ fún ni ṣé ẹ̀ lè ó máa nà ilé ẹ̀ lè sòótọ́ ọ̀rọ̀ fún ni ṣe bọ́ọ̀lù lẹ́gbẹ̀rẹ̀ ayé mi ì ní lórí ọ̀rọ̀ yìí my point is tell me the truth nípa ọ̀rọ̀ yìí má dẹ̀ dá ìkéèsì yẹn bọ̀ kó má parọ́ mi ní tèkẹ́ i will not take it láyé. ah. Naomi gbogbo àwọn tá a wà lórí ìjókòó yá kì í ṣàlejò ara wa o I mean if I could go memory lane we've been together for over a decade for crying out loud we are even friends of over ten years so kí wá ló wà ń bẹ́ẹ̀ ah okú ọdún kan ò kì í ṣàjòjì sáré náà ah your happiness is our happiness so sọ nǹkan tó bá wà ń bẹ̀ lórí ọ̀rọ̀ kàdé talk ẹ̀ over. Ah, Bisola Hadiza Raf mi fẹ́ san pé ẹ disappoint me ẹ mọ̀ mí mi ò láìkí máa sọ̀rọ̀ jù ṣé mo fẹ́ fẹ́ ọkọ méjì ni torí ọ̀rọ̀ yín ò yé mi mo ní mi ò mọ ẹni yìí mi ò mọ kankan pẹ̀ ṣé màá máa purọ́ ni. Ah, ah. eh, bóyin ṣe blablabla bóyin lẹ́nu blablabla o tún lẹ́nu o tún sọ̀rọ̀ bóyin ṣe nìyẹn tó bá bí o blablabla a máa ṣẹ́nu felefele báyìí ni ẹ tẹ̀lé tẹ̀lé o ní ọ̀sán wà wà disappointed nìyẹn tó bá fẹ́ sọ o fẹ́ bá wọn wí àbí o fẹ́ bá wọn jà ẹ́ deep down in you you know you are denying this you know you are denying o ní denying it. stop please do not use that word deny to me. ẹ ti máa lò ń kọ́ ẹ ti máa lò fún ẹ kọ́ ṣe bẹ́ẹ̀ ṣe fún mi. ṣebí yíyan tíyan bá mọ̀ nìyàn ń deny ṣé máa deny ẹni tí mi ò mọ̀ ni kí máa purọ́ mọ́ra mi ni. ta fẹ́ máa pariwo mọ́ why you waiting about no no no ta fẹ́ pariwo ok guys guys. ẹ kí ló pariwo fún náà. ẹ ẹ ẹ. ah ralph ó jọ láyọ Ọlọ́run gan. ok ok ok ẹ ẹ calm down Naomi please calm down. ó ní láti calm down gan ni ah, kí ló dé ah, ìkànsẹ́ agbọ́nsẹ́ ojú olóko rẹ̀ kọ̀ǹdùkọ̀ǹdù ìwọ lórí inú ìwọ lóróde how do we explain this tó bá wá ní sùúrù láti fi tó ọ̀rọ̀ yìí kí la fẹ́ sọ fún wọn mi ò láìkẹ́ o ah. ẹ wọ ọkọ adémídé ẹ jẹun torí Ọlọ́run ẹ̀yin ni mo máa bẹ̀ o ẹ jọ ẹ ṣáà máa bínú ẹ jẹ́ ká ní sùúrù ká fi yanjú ọ̀rọ̀ yìí o ẹ̀kọ́ tó gbóná ó ń fẹ́ sùúrù o ẹ wo tẹ́ ẹ bá tiẹ̀ ní sọ pé obìnrin ni mí àbí mo kéré jù ẹjọ́ torí ọ̀lọ́ ẹ jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ yìí pátápátá ká má tiẹ̀ lọ sórí ẹ̀ mú because a bá sọ pé ká máa tún ṣu désàlẹ̀ ìkòkò ó ṣeé ṣe ká tún nǹkan tí tí à ní fẹ́ rí o ẹjọ́ torí ọ̀lọ́ ẹ jẹ́ ká gbàgbé ẹ̀ mú fọlọ́run ọba bẹ̀yìn tó bá dẹ̀ jẹ́ pé èèyàn kan ló wà nínú òkùnkùn tó fẹ́ máa tafà sínú ìmọ́lẹ̀ yìí tó bá jẹ́ pé èèyàn kan ló fẹ́ da ilé aláyọ̀ yìí ló fẹ́ dàrú ọlọ́run máa wa tú láṣìírí ni kò síbi tó máa kọ ọlọ́run ò ní fún ṣe kò ní rí ṣe ẹjọ́ torí ọlọ́run ẹjọ́ Oh. Okay, um, see, Ademide, you are the man here. Sùúrù yẹn o dẹ̀ ní ìdí ẹ̀ bàjẹ́bàjẹ́. I can only plead with you. Kò jẹ́ kí gbogbo this whole issue jẹ́ kó jẹ́ kó jẹ́ kó tán síbẹ̀ jẹ́ kó die and let it be that way. Forget it, please. Ọkọ Ademide, ẹ máa foríjì gbogbo wa ni o. Ẹ máa dáríjì gbogbo wa ni o. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó tán. Hello, Remy, báwo ni? Hello, Naomi. Ọkọ Adémídé ńkọ́. Òun náà wá. Oh, great. Naomi, sori mo mọ̀ pa ti bẹ̀ wọ́n o, mo dẹ̀ mọ̀ pa ti bá wọn sọ̀rọ̀ dáadáa of which mo mọ̀ kọ́ ti gbọ́ but I really really want you kó lọ bá wọn sọ̀rọ̀ one on one mo fẹ́ kó lọ bẹ̀ wọ́n one on one kó gbogbo nǹkan tó ń lè tàn pa wá ta. I'll do that. So she gonna ọ̀rẹ́ me. Okay, because ah, Naomi ìwọ náà mọ kò sẹ́ni tó lè ṣe náà tínú ò ní bí bó jẹ́ ìwọ gan inú á bí ẹ jù báyìí lọ. Ó yé mi ọ̀rẹ́ mi ọwọ́ náà mọ̀ pé mi ìmọ̀ kankan sí ọ̀rọ̀ yìí mi ìyàlè mi ìdẹ̀ ní ọkùnrin mi ìta gbogbo alámọ̀ pé mi ò mọ ẹni tó ń tẹ̀ mí mi ò mọ ẹni tó ń tó ń dààmú mi báyìí torí Ọlọ́run mi ìmọ̀ kankan ń pẹ̀. má bínú jù all right darling má bẹ́ẹ̀ sọ̀rọ̀ later. ó ṣe gan ọ̀rẹ́ mi á gbọ́. the love I've been convincing love me been committing Once in a time Oh, the once in a time Oh, no, I know You do like You Baby. see before I don't know Baby Joe you know, Bobo, he, I don't know him from anywhere. You know. Okay, fine. I've forgiven you. But, if I be a question, come on. Me and Rebecca a borrow Okay. She tẹ́ni ìmọ̀ràn abẹ ríra rí àbí nǹkan kan dá ẹ̀pọ̀ rẹ̀ fún wọn sọ at any point in time. inú mo sọ fún ẹ ní ìmọ̀ onítàn wọn kọ́kàn dá ẹni pọ̀pẹ́ lẹ́nu wọn ní ìmọ̀ kọ́kàn pẹ́ ẹ̀ ní ilé kóró fún ẹ̀ ní ìmọ̀ kọ́kàn pẹ́ ẹ̀. I believe you. Thank you. Good. what? Wait, wait, wait. <clears throat> Do that again. <laughs> you know what? This is I didn't even tell you Why you running? <laughs> Why you running? kí lélẹ̀. Naomi, I love you so much that I cannot stop loving you. No one can come between us. Ọmọ ọmọ labake, ọmọ ọmọ ọmọ ọmọ yeni. Àbẹ̀bí, I love you. Wow. Ta Are you not? Are you seriously asking me that? Ta ló kọ́ wo ló kọ́ Are you okay? Ṣé orúkọ mi ló wà ni? Oh, this is the height of it. Just get out. Baby, Don't, don't try something stupid with me. Oh. I can be nasty with you. Ademi, I love you so much. My one and only lára mọ́tò Love of my life. Ó mọ̀ kọ́ máa bẹ̀bí ni The world best undiluted love fún tani fún ìyàwó lè tèmi ní undiluted love fẹ́ ayé mi guys are stupid. ojú mu papọ̀ kí n ṣí ẹmọ wípé àti mò ń ṣe lára mọ́tò yìí. tó ti gbogbo yín kàn sọ pé wàhálà mi pọ̀ ni ẹ̀kan pé wàhálà mi pọ̀ ni mo mọ̀ nǹkan tí mò ń sọ kò sí nǹkan tí Naomi fẹ́ fi proof mi pé wọn secret admirer kò sí nǹkan náà sọ láti máa pé wọn nobody can convince me ah okay last note tí mo bọ́ yẹn fi ránṣẹ́ bó ṣe wà ọmọ oríkì Naomi oh you see you see what I'm saying last note tí mo bọ́ yẹn fi ránṣẹ́ bọ́ yẹn ó kọ oríkì ẹ̀ ó dárúkọ màmá àti bàbá ẹ̀sùn lẹ́tà yẹn ó wá sọ pé kò mẹ kò mẹ tó sẹ́ni kiri kò possible ló mọ̀ ó mọ̀ she is hiding something I am sure. Ah kí ló dé tí màá tọkọ ṣe kókó lé mi náà. ṣe sùúrù ah, èmi ò láìkí bó ṣe máa ń gbé gbogbo nǹkan gbóná yìí o sùúrù lọ̀rọ̀ yìí gbà o. because even the bible and the quran talks a lot about kéèyàn máa ṣe sùúrù. sórí sùúrù torí yẹn bọ̀bọ̀ ó sì òkúta jiná o now let, let, let's see this way tó bá ṣe sùúrù dáadáa sórí tó bá dẹjúlẹ̀ báyìí pẹ̀lú sùúrù dájúdájú ojú máa rí mú kedere. sùúrù sùúrù sùúrù ló ń tẹnumọ́ all the time èyí ní sùúrù tó ni for example ajáde kà bọ́ tàbí lọ wọ́n ti lé i love you mo ara mọ́tò wọ́n ti kọ oríkì wọ́n ti kọ orí tí mo ara mọ́tò mi mo ń jáde àdúrà yìí ni wọ́n ní kì í ní sùn bọ̀bọ̀ gbogbo wọn kọ́ ni sùúrù yanjú o wèrè la fi wo nǹkan mi wá tí wèrè bọ́ọ̀lẹ̀ fún nǹkan mi ni ah, ah, èmi mo ráyè tí mo bá ẹ̀rọ jọ́nà tó bá èmi tó bá kó èmi nìkan màá tí ò rárá mi pa ọ̀n lè àlọ́ ìfọ̀nra mọ́tò mi ìyàwó èmi tẹ́mi fẹ́ ní ìṣúlọ́ka gbogbo nǹkan rẹ̀ pé sùúrù yanjú sùúrù yanjú ẹbí gbàmí wèrè ló máa yanjú àwọn nǹkan mi wọ́n ta kò mí mo ń ráyè tí mo rojọ́ tó bá kó èmi nìkan màá tí ò mi pa òun rí mi pé mi ò mọ̀ kan tí mo ṣe náà for once. ah okay okay okay you, you know what um, torí mo ti i think o ti ń ah i can't I, i can't see you in this situation and just look at you uh, o ò ṣe jẹ́ ká wá wé ká track bọ̀bọ̀ yẹn o track yẹn tabari track ìyẹn máa. ọ̀gbẹ́ni sọ̀rọ̀ mi track yẹn kí ló ń tún tra ó jẹ́ bí kí ni mọ́tò tó gbé lọ o ti mọ track kankan jáde ọ̀gbẹ́ni ìyàwó mi mo bá ní problem ìbá ti gbáyàwó mi mú o tó kù kéré ká track kí ni not talking anything, man. Freak the love I've been convincing. Insanely love me been committing. Once in a time. Oh, once in a time. Oh, no. I know they do like you see before I don't know. Now love matter, now he make me commit to sin Stop crying. Hello, Manager ń jẹ́ because ẹkún kọ́ solution sí nǹkan tó ń ṣẹlẹ̀ Okay, nígbà tí ọlọ́dẹ rí ẹkún tó bú sẹ́kún ṣé ẹkún lè gba ọlọ́dẹ lẹ̀ lọ́wọ́ ẹkún ni ó dáná bọ̀dá mi ń kọ́. bọ̀dá ẹ wà nílé ó kàn ń tún bí ejò ni kò fẹ́ bá mi sọ̀rọ̀ kò fẹ́ ní ìkọ̀kọ̀ ṣe pẹ̀lú mi. ṣé ẹni ẹ tún ṣì ń pè yín ni. tó bá tẹ̀ pé mi ṣe bá dáa ó kàn ń gbé oríṣiríṣi style mi wọlé ni. Eh. Zabulon, wàmí. Yes, ó ní sọ pé ó ti lóde. nígbà tẹ́sí ni pé dispatch rider wá drop ẹ̀ wá ní kí n fún yín sir. Okay. Where were you today? Mo lọ sọ́dọ̀ mọ́ mi. And? Mo padà wálé. And? And kò yé mi, mo padà wálé. And I was with you today and it was fun. Ah, ṣokọ lẹ́tà sí mi. Did you not? you asking me that? Ó ń bi mí Are you well? Why here now? even went to the extent of saying, "Ó sent send picture as more evidence is mẹ́jọ wà lẹ́nìí." Ẹ́ ìgbà wo ni rárun dé sí ẹ náà? Ìgbà wo ni òṣì dé sí ẹ? Naomi. <laughs> Adémídé ìyá máa jẹ o. Naomi Ọmọlàbákẹ́, I love you. Having you as my wife be the best. So how do you explain this? You don't know what? I don't. You don't do what? One year now. Look at you. Go to marry Oshoshi. Now, I never for a day suspected you were dating. All of a sudden, now i think saying, oh, Oshitoshi, oh, Lloyd, through long, on the avenue today was fun. I'm sending pictures and all. Okay, fine. More evidences are still coming. From where? are you asking? Oh, honest? Oh, tó ń wá ẹ̀ ń bèrè yẹn lọ́wọ́ mi o fẹ́ kí n pa o fẹ́ sọ̀rọ̀ o láì rí àbúrò opinion ẹ sọ̀rọ̀ ṣọ́ra yìí enter look at your life look at your life look òun kò jọ ẹ̀sìn ẹ̀ máa dé òun dẹ̀ ló dé wọ́rọ́wọ́ yìí gbogbo ẹ tó bá ṣọ́ọ̀ṣì láyé fún àkójọ kan lẹ́kùn máa mú un lọ́wọ́ tó máa gbá òun lọ́rọ̀ mú àgbo ìṣẹ̀wẹ̀ sí ẹ̀ how do you justify this how do you explain this pictures you must back up o eh you you I don't, want to lose it with you now listen options méjì lèmi àti ẹni it's either I kill you or you kill me I used the door. and I mean it nira nira moshi oh I'm saying that I love you I want to marry you see o sóyìnbó wèrè sí mi wà ní kan tójú ẹ máa yé mi lé I'm black eye. bírú wàhálà wo lélẹ̀ bẹ́ẹ̀. owó náà rí bẹ́ẹ̀. ó dà kí lẹ ti wá ṣe irú ìgbésẹ̀ wo lẹ ti gbé sórí ẹ̀. mi ì gbé gbèsè kankan kí ni mo fẹ́ ṣe mi ò mọ̀. but in as much bá ṣe ń wá solution sí pọ́blẹ́mù yìí tó kò yẹ kẹ́yìn náà kúrò nílé kúkúrò nílé kọ́ ló máa solve pọ́blẹ́mù yìí. tí n bá kúrò nílé adé máa pa mí ni. ah ìdẹ̀fẹ́ wàhálà. ó ga ọ ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe ṣáá. Ah, ah, no. Ah. But <laughs> like Elaine, I prefer it to the first two other ones Steffi Homie. So I send account number. I'll go ahead and make a payment. Ah. Màá within a day or two. Tí wọ́n agent ní Nàìjíríà tá a lé ní, wọn lè ka àwọn márùn-ún kan tó mú mi. Ah, <laughs> ẹ eh, ní time ẹ eh, súnmọ́ mi ah. <laughs> ilé là ń sọ̀rọ̀ yìí ẹ eh, súnmọ́ bí kẹ́ ẹ wẹ̀ yín lé ọyá ah, hmm. ah, hmm, ọyá ah, nothing but money ó lọ́lẹ̀ kodo owó ni lè wà lọ́wọ́ wa lóríṣiríṣi i'll send ẹ sínsìn but ẹ jọ commission and agreement ó ṣe pàtàkì sáwà. Hmm. ẹ ti gbàgbé yẹn. ẹ gbàgbé kẹ mo send sí Ah ẹ̀yà mo ti sẹ́ndẹ̀ ó yẹ kó ti wọlé báyìí. adùn bí tó bá ti wọlé. ẹ wo a ti wọlé sẹ ẹ wo. it's no needed ṣé ni láti ṣe business. mo mọ̀ bọ̀ ẹ chẹ́ẹ̀kẹ́ ẹ chẹ́ẹ̀kẹ́ sẹ. màá chẹ́ẹ̀kẹ́. Mm-hmm. màá rí lé ní àbí. Ah, ó ti tán ọ̀rọ̀ yín ti dayọ̀ ilé rèé ilé ńlé yín. Ah, <laughs> wọ́n á ṣe o. èmi kọ́ ni mo ti wà lórí ọ̀rọ̀ yìí náà tí wọ́n fúnra rẹ̀ mọ̀ ráàfù tí kò wọ́n tó wà lọ́rọ̀ tó ṣẹ̀yìn kí ló dé mo ti pè ìyàwó mi àmì ní tùbí nùbí fi yé mi kí nìkan tó dà wá àti bọ̀bọ̀ ìbọ̀ every time kìsí kẹ̀kẹ́ kìsí kẹ̀kẹ́ Naomi dínú Ralph Naomi dínú pa ó dínú tán ni kò tó ooo mo o èmi ti make up mind mi na there is nothing and there is no going back about it a máa pín gàrí ni kó ní ká fi máa lọ́ọ̀lù ẹ̀ kò sí kan tó lè change ẹ̀. sí sí sí o ní láti ṣe sùúrù o ní láti ṣe sùúrù ah. okun òkè ń wó ruru káwa ruru náà orí bíbẹ́ lògùn orí fífọ́ ni o feel pé separation ni way out of the situation now. fún mi láwọn ọ̀dà solution náà ìwọ kọ́ ló wọ bàtà ọmọ bóyá tàmí náà àwọn ọmọ kan tí mò ń gojú kí ló sọ yìí ìmọ̀ kan tí mò ń là kọjá náà see I've made up my mind and nothing can change it my mind is made up àjọ máa lọ́ lọ wá ní substate. see I know you are old enough to make a decision and there is little tí mo lè sọ to change your mind but at the same time máa fẹ́ kó ṣe sùúrù ṣe sùúrù. kò sí sùúrù ọ̀dọ́ ọ̀dọ́ there is no going back a máa pín gàrí ni mi ni wàá kú ìyá mi fẹ́ jẹun ọmọ náà mo mọ̀ tí mo go through ah kí ló ń sọ lẹ́nu yìí náà i mean that's my mind and she can now kò sí tó bá yí padà ah ó mọ̀ tí mo ọ̀rẹ́ kò má jẹ́ kí n sì mo mọ̀ tí mo sọ fún ẹ irú kí nìyẹn done i'm just done. it's okay. ọ̀yẹ̀ ká rí fi sí ìdẹ̀mú fọlọ́ọ̀bá mi. ṣe sùúrù that's all i'm saying. <clears throat> okay um, so madam gbogbo nǹkan tẹ́ sọ fún wa sí àti ìgbà wo gbọ̀ngàn ló ti ń ṣẹlẹ̀ ó ti pẹ́ gan-an ó ti pẹ́ tó ti ń ṣẹlẹ̀ before I moved in here. ẹ ẹ dẹ lodge any complaint látọjọ́ yìí. mi ti lodge any complaints but ó jẹ́ pé mi ò ní solid evidence kódà òun ló fa separation láàrin mi àtọkọ mi. Um, èyí tó yẹ kẹ́ ẹ ti fún kọ́ṣí náà ni pé kẹ́ ẹ lodge because uh, Amen. as it is àwọn àbí ẹ ṣe wà so bí ìtàlẹ̀ ní suspect ọ̀fẹ́ mi wò pé ó lè jẹ́ òun ló ṣe kíni suspect. Mi ì lẹ́níwọ̀n tí mò ń suspect but. Omi um, kí ló ṣẹlẹ̀? Kò sí kankan tó ṣẹlẹ̀ tó bẹ́ẹ̀ náà. Èèyàn pàtàkì kan ló rán mi sí. Bọ̀dé. Bọ̀dé o. Bọ̀dé ta gba apartment lọ́wọ́ ẹ̀ náà. Kí ló ní ẹ ṣeun? Owó tètè kọ́kọ́ sọ̀rọ̀ lọ. Ó sọ̀rọ̀ lọ mo ní ẹ wá ẹ sọ̀kan tó ṣẹlẹ̀ fún mi. Wọ́n ṣàlàyé pé èmi ò pẹ́pẹ́ sí o. Ah, ọ̀rẹ́ mi Naomi o.

mo máa dúró. What is on my mind? They wanna prove. She don't tie me all over, throw like waterproof. Mi go leave am. Hey, babe. No, ni? Mo wà okay, wọ́n kọ́. Àmọ́ wa fún mi jíṣẹ́ ó ní onífẹ̀ẹ́ mi bọ́tò mọ bí o ṣe fẹ́ sọ fún mi tó rójú ń tiẹ̀ ṣé òótọ́ ni. Bẹ́ẹ̀ ni òótọ́ ni àjíríyàn ojú máa ń tì mí so mo mọ bí mo bi you know but sincerely i i truly love you from the bottom of my heart like i love everything about you i can even go extra mile just to have you in my life even in my hiding place i can do anything for you. ode And ẹnu ẹ dùn gan-an. no hmm, kò ṣe bẹ́ẹ̀ that's not the way I feel about you. bọ̀dé nìkan náà ni mo lè rò. Naomi stop ẹ ẹ dùnà how on earth ló máa feel pé mi fẹ́ máa stop ẹ lóòótọ́ ni mo ask ẹ out ìgbà yẹn kó dé gbà so immediately tún parí service wọn ni mi ò ti rí mọ́ so kí ló ṣe bá feel pé mi mò ń stop òun sí. Um, uh, ẹ má bínú you know ó kàn jẹ́ pé ìgbà táwa máa conduct gbogbo investigation so i mean it's still on but gbogbo bá ṣe ń bá sọ̀rọ̀ ó ń jẹ́ kó yé wa pé i mean nípa really like òun nípa òun ò dẹ̀ feel pé there any other person ju ẹ̀yin lọ tó lè máa ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fún òun. Eh, look here mr man let me tell you. don't address me like that come on. okay i'm sorry about that. okay look i, I am a married man. Yeah mo mo the reason tí ma my ma because i've travelled all over the world mo mọ implications so i can't do that. I have my own family. I have my beautiful family, my wife and my kid. Um, somebody. Yes. Ẹ ní láti Yeah. Ah, Nígbà tí a bá sọ̀rọ̀, ó jẹ́ ká understand pé ẹ̀yin nìkan lẹ lè ṣerú nǹkan bẹ́ẹ̀ fóun. But as it is, àwa máa máa lọ. Ọ̀ṣẹ́ ta bá ti ń further investigation wa, a lè invite yín kẹrẹ kẹyọjú sí wa. No problem about that. No problem. Sorry, we don't mean to stress you, Ṣé àwa là ń ṣe, you understand that, right? Ẹ̀yin kọ́ lẹ́sìn. Èmi kọ́. Thanks for your cooperation. You're welcome. You're welcome. You rubbish police. Now me stuck here. For what reason? Hello? My love. Why are you doing this to me? By denying yourself true love that I have for you. Ṣé pípé mo ní ìfẹ́ òtítọ́ sí ẹ̀? Mo ṣe ń ṣe mí bó ṣe wù ẹ́. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Àbíṣẹ́ṣẹ́ wà nínú By the way, Ṣájà máa ń jà mọ́ ọkọ ẹ tó ń gbọ́n lẹ́gàn tó bá jẹ́ pé ó nífẹ̀ẹ́ ní tòótọ́ ni under whatever circumstance kò yẹ kó lé kúrò nínú kí ló dé ganan kí ni mo gbà lọ́wọ́ ẹ kí ni mo ṣe fún ẹ ṣebí torí ìwọ náà ni mo ṣe ìmọ̀ṣẹ́ wà nínú predicament yìí it's not because of you ṣé torí ẹ̀kọ́ lọ́kọ mi ṣe lé mi jáde ni ẹ o stalk mi o fẹ́ pa mi you're threatening me you're, you're, you're, you're just disturbing my life ṣùgbọ́n nígbà ìfẹ́ máa ní sùúrù ni ìfẹ́ dẹ̀ máa ń gba ohun gbogbo ni so kí ló dé kí ló dé tó fẹ́ pa mí tóun tóun fún mi lọ́rùn kí ni mo ṣe fún ẹ kí ni mo ṣe fún ẹ ọkọ mi lé mi kúrò lé all because of you who are you ibo ló ti wá mi ò mọ ẹ rí kí ni mo ṣe. ok kò involve àwọn ọlọ́pàá jù bẹ́ẹ̀ lọ n ò lè rí mi mú i come to love you till it comes bye. hello hello. love me been committing once in a time. All the once in a time, oh no. Yes, I know they do like you see before I don't know. Now love matter, now he make me commit to sin criminal. She had me with desire. la la I give you ah. my life, you gonna know. Ọ̀nkọ́ ah, Adémídé, mo wà yín kọ́, ẹ̀kújọ mẹ́ta, kílẹ̀ wá ṣe mí. Mo fẹ́ jẹun ni, mo fẹ́ fi nǹkan sínú. Ẹ̀wọ̀n àrùn Ah, Àbí? Ọ̀nkọ́ Adémídé, nǹkan tá à ń bá yín sọ nìyẹn. Abẹ́ ẹ̀rí ń sìn, ẹ ti sọra yín di married bachelor ẹ̀yin lẹ wá lọ ra oúnjẹ nígbà le níyàwó tó lè máa pata sí yín lẹ́nu ọkọ Démídé jẹ́ ká yanjú ọ̀rọ̀ ikó tán lẹ̀. ọ̀rọ̀ lẹ́yìn yanjú Bísọ́lá lóòkù lóòkù èèyàn jẹun ta ò ní ṣe pẹ̀lú márìjò there are too many couple tó máa ní night out máa lọ jẹun tó bá wọn ìyàwó bá lè ní kí ẹ máa jẹun tà kò nígbà tó bá dé rẹ ó lè pàfẹ́ tí èso ń jẹ ẹ̀ta sometimes kò lè fẹ́. ẹ̀yin tẹ̀mí mọ̀ ẹ̀yin tẹ̀mí máa sọ pé tí Naomi ò bá ti sí oúnjẹ oúnjẹ Naomi ló dùn jù ṣé oúnjẹ wọn wá dùn tà. look look look let me tell you sinima travel oúnjẹ Naomi ni máa jẹ. but then ẹ mọ nǹkan tí mò ń sọ náà. Bisola I have my peace I'm enjoying my life to the fullest na mi ò lẹ́nu kankan fún mi ní high blood pressure hypertension so why are we still talking about it. ẹ lẹ́mi bá yìí kú

tí wọ́n fi kú òlé ọkọ ìwọ balẹ̀ ẹni mọ́ mi fẹ́ gbọ́ nǹkan kan what the hell do you think you are doing what ah hey in fact ìyálọ alábàárò ọmọ ni mò ń gbọ́ o tiẹ̀ tí wá tí ò bá ń ṣe Bísọ́lá tó pàdé ọkọ ẹ̀ ní ìtìrì ló jẹ́ kí n mọ̀ wípé bẹ́ẹ̀ ń lọ tí ọkọ ẹ̀ ṣe wàá pè mí tó wá ń ṣàlàyé fún mi ah ẹ jọ ṣé mi ò ti rí ya yẹ̀yẹ́ bẹ́ẹ̀ yẹn lójú ọkọ ẹ̀ pàápàá ipe so ó ti ọmọ ẹ̀ tí ẹ̀ ṣe nǹkan tó tó yẹn kò sọ fún kò mọ̀ ẹ jọ irú ìyàwó ni mí kò sí wàhálà àti mi fẹ́ gbọ́ nǹkan lẹ́nu ẹsẹ̀ kí n má bínú mi ìbínú a ní mi ìbínú màá bínú kẹ ṣé bí mo ti mọ irú ìyá tí mo jẹ́ nìyẹn mo ti mọ irú mo ṣe jẹ́ sí ẹ èmi ń ṣe ọmọ ọmọ ọmọ ni ìwọ náà ti jẹ́ kí n mọ̀ ẹ́ pé ẹ̀ẹ́n kò sí tó lè ṣe ẹ̀ ní kí ni èmi ti gbá ní wọ́n mi ìfẹ́ gbọ̀n kankan mọ́ mi ìfẹ́ gbọ̀n kankan mọ́ ó mọ̀ ẹ́ pé mo wà láyé tó fi ṣe tó ṣe so kí wàá lẹ́jọ́ tó tún torí pọ̀pọ̀ ẹ wá sọ fún mi sìn mo ṣẹ̀ wá ń pè ẹ́ ìwọ mo tiẹ̀ ní láti pè ẹ́ ni wo Naomi mo ti gbọ́ tó bá jẹ́ pé tòótọ́ mi mọ̀ bí ẹni sórí kí ilẹ̀ ní tòṣù mo gbọ́dọ̀ rí ẹ ẹ̀hẹ́n wà bá ṣẹ̀ṣẹ̀ rẹ̀ jàdá gbogbo ń torí lọ́bẹ̀ tó fi wá ru mo fẹ́ mọ̀ ẹ ó dà kàfi sílẹ̀ mo ń retí tílẹ̀ bá ti kọjá má dọ́dọ̀ mi mọ́ tí ẹ̀mí bá ti kọjá má jẹ́ kiri ẹ̀ sàkání mi mọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó dàbọ̀. Naomi. Eh, eh, ẹ wò mọ̀dà mi ò reason tí Naomi ṣe máa fi pé mi mò because me ò ní nǹkan kan tí mo fẹ́ gain ní bẹ́ẹ̀ náà ẹ wọ like two months after tí wọ́n ṣe They made ti travel out I was in Spain ṣẹ̀rí Spain yìí mo ti rí ìyàwó tí mo fẹ́ in fact ibẹ̀ láti ṣe wedding kó do di pé a padà in Nigeria. So I don't see any reason madam yìí kan káàkiri for now. But back then, ẹ̀yin nìkan ni Naomi turned down. So ilẹ̀ fi aṣọ wa pẹ́yìn kọ́lẹ̀ stock. Ẹ wọ, madam ṣe gbogbo ni ṣé She obìnrin tí yóò bá dẹnu nǹkan ló máa ń gbà fún yín. The simple truth is me ò mọ kankan pa Mr. Bode. Yes. Jerry ọkùnrin ni ọkùnrin ni mi. Ben. And um, mo mọ bí àwa ọkùnrin ṣe máa react tí ọkùnrin bá fẹ́ràn obìnrin to an extent tí obìnrin yẹn wá turn ẹ̀ down ó máa dùn ó ṣeé ṣe kó jẹ́ pé ìyẹn ni ẹ̀yin náà wò tẹ̀ fi ń pay ẹ̀ back kó náà lè feel pain yẹn because the last time tí a wá sọ́dọ̀ yìí tí a wá bá yín sọ̀rọ̀ yẹn bá ṣe kúrò lọ́dọ̀ yẹn after that stalker yẹn continue láti máa disturb uh, madam Naomi bóyá ẹ tún rò pé. Ah, why tó she máa involve But okay, fún nǹkan tó ṣe yẹn tó máa fojú ẹ̀ hàn máa bo something like that. ẹ wọ ẹjọ́ mi sọ fún mi ṣe rí àwọn tí mo fẹ́ ó tẹ́ mi lọ́rùn gan so i don't see any reason tí màá fi máa dà yẹn kankan láàmú ṣe ti gbọ́ that was in the past. yes. well i want to promise you that all eyes will be on you. sorry excuse me. you see why. madam naomi kí lẹ wí stalker yẹn strike again okay. where are you now we'll be there. Be madam ṣe Laro. Let me know lọ or Jati. tí dídé tí mo máa dé láti ọjà ni mo rí gbogbo ilé iná ó ya èmi náà lẹ́nu. ṣé ẹ tilẹ̀kùn ni. àmọ́ ti o kódà mo ti gate lọ́hùn náà kó tó di pé mo lọ sọ́jà. nígbà tí ẹ dé báwo lẹ ṣe bá lẹ̀kùn yẹn lọ. bí mo ṣe fi ilẹ̀kùn sí náà ni mo ṣe bá kódà èmi gan mo fi kọ́kọ́rọ́ ṣe fúnra mi sí kankan mo kàn délé náà ni mo wá rí everything ó dẹ̀ yà mí lẹ́nu mo ṣe wá pé madam. bó dẹ̀ ṣe pè mí mo sáré wálé ni mo rí gbogbo ilé mo wá dísẹ̀ láti pè yín náà pé kẹ́yìn náà máa bọ̀ kẹ́ wá wò nǹkan tí tí mo bá ń lè o. okay that's that's that's okay um, di àtìgbà ó ní bọ̀bọ̀ bọ̀dé yẹn ti wà lọ́dọ̀ wa náà. ó ti wà lọ́dọ̀ wa láti bíi ten a.m. and he was still with us when she called. what time did he go to the market. ẹ̀ time eleven thirty thirty one thirty kò lè kọjá thirty. ibi báyìí ní kankan ló ṣe é ṣe o èmi tó wà lókè o ẹ mọ̀ bọ́ ẹ jẹ́ pé kàn mí. ẹ̀dẹ̀ ṣọ́ pé gbogbo spear kì í ló pé. gbogbo ló pé ẹ gbà mí. ọ̀rọ̀ oh, náà ẹ ṣe sùúrù ṣọ́bọ̀ yeah everything is going to be alright um, ẹ ṣàfara balẹ̀ àwa pẹ̀lú yín. you have to be with her. ẹ jẹ́ ká padà sí ilé ìgbẹ́ this is serious. ẹ tó súnmọ́ yìí ló ń bá ṣiṣẹ́. dàbọ̀ mi ti bá àwọn onídà lọ. mo ti gbọ́ tó níwá mo ti gbọ́ tẹ lẹ́yìn wọn mo gbọ́rọ̀ ẹ̀ méjèèjì wò ọ̀rọ̀ wà nínú ọ̀rọ̀ méjèèjì kódà ọ̀rọ̀ gidi ló wà bẹ́ẹ̀. ṣùgbọ́n bí tẹ́ ti wá kòkò tẹ́ kí tọmọdé bọ̀ ni pé ẹ bá ti yẹra fúnra yín àyẹn kọ́ ló kàn orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ kì í ṣe kókó jáde lé lókàn tí ògiri ò bá lanu aláǹgbá ọ̀nà ráyè kó wọ̀ ọ́ tẹ̀yìn ò bá tẹ̀ bá túká kò sí nǹkan tí ọlọ̀tẹ̀ fẹ́ ṣe láàrin yìí lásìkò yìí ṣe ló yẹ kẹ́ ṣe láyé lóṣooṣù wọ̀ ẹ́ àgbájọwọ́ la fi sọ̀yà nírú orin tó yẹ kẹ́ máa kọ lásìkò yìí ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. mọ́mí mo gbọ́ nǹkan tẹ́ mo understand you but ṣùgbọ́n òun ló jókòó yìí èmi kọ́ ni mo lékún lè nà did I send you out. mọ́mí Alberto kò me verbally, but uh, his actions spoke louder than his voice. Mo try láti ṣàlàyé fún gbogbo gbogbo bí mo ṣe ń bá sọ̀rọ̀ kò dá mi lóhùn so mo dẹ̀ wọ́n pé for peace to reign. Mo ṣe decide láti kúrò rẹ̀. If you actually want that peace to reign, kì í ṣe pé máa yẹra fúnra yín lọ́kàn. Ìyẹn kọ́ lọ́kàn. Èèyàn kọ́ láti jẹ́ ewúrẹ́ kẹ́nìkan jẹ́ àgùntàn ní ìbágbé fi lè dọ́gba. Tẹ bá ń ṣe báyìí, ẹ máa fún ọlẹ̀tẹ̀ lórí kọ́ni pé ibi ta fẹ́ gbomi sí, obì ti hù níbẹ̀ tí ò lẹ́yẹ kó bẹ́ẹ̀ irọ́ o èèyàn kì í ṣe bẹ́ẹ̀ o ṣóorí tẹ́yìn bá ti wá dira yín mú tó mọ ọkọ ẹ lọ́kọ kò sí nǹkan ṣóorí ọlọ̀tẹ̀ yẹn ilẹ̀ gbígbẹ náà máa gbẹ́gbẹ́ yìí sùúrù ni wọ́n fi ń gbélé ọkọ. ṣóorí bọ́mọdé bá ṣe bí ọmọdé jẹ́ kí wàá ṣe bí àgbà ó mọ̀ mọ́ bá rí òpin ìdẹ́gbẹ́ lẹ́yìn. ìtọ́ra ìgbà wo ẹ̀ wọ́n máa kọ́ pẹ̀lú mi ò lè sọ anytime bí wọ́n fẹ́ wálé ṣe ìṣòro kan. kò ní bàjẹ́ fún ṣe ẹ gbọ́ màdà wọ́n ní kẹ́ máa bọ̀ ẹ tẹ̀ ṣáà jẹ́ kí n rá bàbà sọ́tún rá bàbà sọ́sẹ̀ káàkiri yìí wọ́n ní ẹ máa bọ̀ ìgbàlẹ́ fẹ́ wálé o. mo fẹ́ ní kọ́ ẹrù mi máa máa bọ̀ lọ́la. bí ní kẹrù ẹ máa bọ̀ lọ́la. wo bí mo ṣe ń wọ ẹ̀kọ́ ti dé bá ọkọ ọkọ ẹni ọlọ́run ẹni ni jọ̀ọ́ bàbá mi má bínú torí Ọlọ́run jù. o ṣe òkú ẹ̀ mọ́ra o wò ó Ọlọ́run àpọ́n ẹ lé gbogbo ibi tó ní ìdè òní tẹ́ńdẹ̀ lágbára Ọlọ́run aṣọ ìtì ẹ̀ náà dẹ̀ nípa. Sẹ́gbọ̀n, mo ṣe ti pákà mi rẹ̀. Bẹ́ẹ̀ ni mo ti pákà mi sí. Ètí ń rò mí ní ìwà. Switched off, la ten kan. Tó mọ̀ pé kò tí tọ́ nínú òun, ṣé bá dẹ̀ sọ? Ẹ́ tó bá sọ. Hello ma. Hello ọkọ mi. Ọmọ Làbákẹ́ mi. She àlejò náà wà kí ló dé. ṣé tuntun rádé mi for the past almost one hour nísìnyí mò ń pè mò ń phone is just switched off Me dẹ̀ mọ̀ bí tó wà kò dẹ̀ dá mi lóhùn tó bá dẹ̀ mọ̀ pé òun ò tí gbogbo tí tán nínú òun ṣe bá dẹ̀ sọ ṣó ní ìgbó wa máa máa gbé mi mi sókè báyìí ni. wo ní sùúrù o sùúrù ẹ ó kù díẹ̀ káàtó ó ti pè é jẹ́ kó ṣe díẹ̀ tó tó o lè sọ bóyá ó wà mítìn bóyá ó ń ni ṣùgbọ́n ọkọ mi. ó gbọ́. ókè ó dáa. aṣọ tuntun rí ṣorí nǹkan tádé mi ń ṣe ẹ àtàrọ ọ̀sẹ̀ mi àti zebra ma à ń pààkì ẹrù pé a máa padà lọlé mo dẹ̀ ń pe adé mi mú pé mo pè kò pé kọ́ mi ìgbà tó ti yá ó pa fóònù ẹ̀ mọ́ mi létí ẹ tó bá yá ń sẹ́ ẹ máa ní tèmi ló pọ̀ jù. ní sùúrù ó lè jẹ́ nẹ́tíwọ̀kì ibi tó wà ní ò lè sọ. mọ́mí tọ̀rẹ́ ní ìgbà èmi àti ẹ̀ parí ìjà náà ọmọ tó mú bọ̀ lélẹ̀ ni. ó kàn ń lo agbárí pé èèyàn kan stop mi ló fi ń ṣe gbogbo ilé ó ti ní hidden agenda already. ó lè pé tó bá wùn ẹ́ i'll keep trying bá mi pè é. ok mo ti gbọ́ mo ti gbọ́ má bẹ́ẹ̀ pè wọ́n sìn but hold on ní sùúrù ṣùgbọ́n. ok mo ti gbọ́ o ṣe ó dàbọ̀. látàná bẹ́ẹ̀ ni mama ti jáde eh, ẹ ìgbà tó fẹ́ jáde wọ́n náà ń lọ síbì kan àmọ́ àwọn máa padà dọ́dọ̀ yìí tó bá ń bọ̀ láti ibi tó ń eh, látàná yìí wọn lè ti pa. mo rí bí conversation tèmi àti ẹ ní náà ni pé ó máa yà lọ́dọ̀ mi so èmi retí ẹ̀ gbà tèmi ò rí mo pé kí ló lè ṣẹlẹ̀. Eh, iṣẹ́ rí látàná yìí náà mo ti wá pe aago wọn mo pè é pè é pè ó rìn nígbà kan ìgbà tó yá sùsọ̀ ló bẹ̀rẹ̀ sí kò lọ́mọ́ kò yé mi náà mi tiẹ̀ wá mọ̀ ẹ̀bọ̀ àwọn tèmi wá ń rò ní pé kó má jẹ́ pé torí wọ́n sọ fún mi pé màdámù náà ń bọ̀ ní ilé lánàá kó má wàá jẹ́ pé ọ̀dọ̀ màdámù náà padà wá lọ. òkè yẹn màdámù náà fẹ́ wá síbí lánàá wọn náà fẹ́ wá sílé lánàá ọ̀gá dẹ̀ sọ kó má jẹ́ pé màdámù náà. kò sí wàhálà torí ìgbà tèmi ò rí èmi wò pé bí mi ṣe ń jáde kémi náà fẹsẹ̀ kan dọ́dọ̀ ẹ̀ kí n pé kí ló lè ṣẹlẹ̀ whichever way tó bá dé jẹ́ kó mọ̀ pé mo wá. ok sọ ẹ máa sọ <laughs> ẹ̀dín lọ ní ẹgbẹ̀lẹ́ sà ẹ̀ kò sí yẹ oyè mi sà á ló máa ṣe lójúmọ́ sà ẹ ṣe sà àmì yìí wà rí ee ọ̀nkọ́ mi. náà tójú sú mi kódà ó tójú sú mi náà mi kúrú ẹ̀rọ kò síbi tá àti ìwà débi déédéé o ààrẹ ikú tó ń jáde rẹ kódà ìwàkúwà láwọn wa tó sọnù adé police station àtúndé mọ́ṣúárì pàápàá kọ́lọ́ má jẹ ara burú. àmọ́ tó bá tiẹ̀ máa jáde adísú yẹ kán tiẹ̀ lè dágbére fún olóyè tó jẹ́ gateman náà. ó wí bẹ́ẹ̀. èyí tí ẹ sọ látẹ̀kọ́ gbogbo ẹ̀ ló yé mi àmọ́ nǹkan ẹ̀yọ kan péré ni kò yé mi bẹ́ẹ̀ adémídé òkè ń pa fóònù ẹ̀. Eh, but at least wọ́n ní wọ́n ti bá yín parí ìjà náà kí wá ló tún wá ṣẹlẹ̀. wọ́n ti ṣẹ́tẹ̀ bọ́ ó mọ̀ kó tó ń ṣe ó mọ nǹkan tó ń ṣe bóyá ó ṣe ń bínú ni ó ní kí lọkọ ẹrù wà ó wà pa fún ẹ ṣé kò mọ̀ mọ̀ ni. àwa bínú jáde. wẹ́ ẹ̀yin náà mọ̀rọ̀ àwọn ọkùnrin ìgbà mélòó ó lè ti ra sim card mi kò ti change sim card ó mọ̀ ń ṣe kinní o. lágbára ló fọkàn ìbàdàn kò sí nǹkan kan lágbára ẹsẹ̀ ló máa fi gbàgbà sí i lágbára abúlé kan ń ṣẹlẹ̀ sí i tẹ́lí gbogbo bí ara ìta fẹ́ ta ni gbogbo ẹ̀ la fẹ́ ta a fẹ́ ta fún mi ìjọba fẹ́ ta á. Hmm. Ah. so ẹ má mind building tó wà lórí ẹ gbogbo ẹ náà la fẹ́ ta so èèyàn kan tó bá máa rà á là ń wá. eight square meter ló wà ń bẹ kò ṣe sí fún dáadáa. really. bẹ́ẹ̀ni ẹ bá lọ wo ṣe wá rí ni tẹ́ ń wò yìí ara yìí máa ti jọ bá yín ní business láyé ọ̀tọ̀ nìyẹn èmi mo wà in charge ẹ̀. orí màgẹ́ta nìyẹn o ẹ láìkó owó ga. bros me, láìkó owó ìlú mi jìn ló fà. wọ́n ṣe ibi ìwọ́n ní sí ọ̀fọ̀ ṣá. jẹ̀níhùn ah, ó jẹ̀níhùn ẹ lè rádùn nǹkan báyìí iye owó tẹ fẹ́ rà ká máa fún yín ní jẹ̀ní sí ọ̀fọ̀. kí lè lè. ẹni tí mò ń wo ìtìkú. mi síbi. kí ló máa wá ṣe báyìí. madam mo ń gbọ́ àlàyé yín. Um, so ọ̀nkú yìí ló mú èmi àtọkọ mi wá sí property pé ká wá rà bá ṣe inspect around ni a rí òkú yìí lẹ̀. exactly. Mm ìyẹn mo fi ní pé kí a ẹ̀yàn agbófinró kọ́lọ́màjẹ̀karógun wàhálà àti dààmú wọn la ṣe jẹ́ kí n ká tètè pè yín. ẹ gbọ́ báwo ló ṣe jẹ́. lóòótọ́ àjọ débi ní náà tí wọ́n jọ wọlé yìí kò ṣe pé mílíọ̀nù kan báyọ̀ wọn nígbà tó ń wọlé àjọ débi à ń inspect lọ́wọ́ àwọn kan lọ́ọ̀rì bọ́ èyí fi hàn mí báyìí la rí pé òkú èèyàn àwọn tó lè fẹ́ ta léyìí àwọn fámìlì tó ní ilé tó fẹ́ ta gbogbo wọn pa pé wọ́n fẹ́ ta bí kò ṣe. ṣé kí fẹ́ jí bítà lẹ́yìn bí ìṣẹ̀lẹ̀ gájọ́ so àwọn family mọ̀ papọ̀ bẹ́ẹ̀ tàbí so báyìí délé ní ìsìn àkóbá ni o àti mi ti ẹ̀rọ ojú ẹ̀ rí. Um, anyway ẹ right bẹ́ẹ̀ ṣe pè wá because that's the first thing I have to do but ẹ má tell you, wa dé station. there's no problem about that if you just come in there's no problem we know what to do. over over uh, we need an ambulance. yeah on this side. ó jókòó eh, àǹtí àdìsá pé mi ó ní pé àwọn tí ń pè yín látàrọ ẹgbẹ́ mi. òun ní kí n gbé kọ́ọ̀lẹ̀ ní jàre. Ah, ok ìgbà tí èmi àti wọn o lórí fóònù wọ́n wá béèrè pé ṣé wọ́n lé mo dé o pé ẹ̀wọ̀n lé wọ́n wá ní pé àwọn máa wá yeah what's the problem? hello speaking. Eh? mo kú mo gbé kí ló ṣe ọkọ mi ọkọ mi kú. ní orúkọ jésù lórúkọ jésù. má rárá má má. Ẹjẹ́ kó sùn dáadáa. Ó kẹrù. Ó dẹ̀ jẹun tó bá lọ sí. Ó ti yé mi. bẹ́ẹ̀. Ṣẹ́gbọ́n. ẹ má rárá sísítà mi. ẹ káàbọ̀ ẹ ṣe ẹ kú dìde. tán bá dìde. àkókò Ah, firú ẹ̀ gbà. tí wọn bá ní firú ẹ̀ gbà ńkọ́ àwa wíta ẹgbẹ́rún sórí bíi tẹ̀mọ́ ẹ lo tẹlifóònù wáyà nǹkan táwọn ọmọ mi fi ṣoge ní kékeré lẹ́yìn náà fi ṣoge ẹ wá ń ṣoge síbi táyé kó èyí sí ẹ ń jẹun èyí tó pé inú yín bu ẹ rọrùn ṣẹ́tú pé yẹn ní ìdí triangle ṣètì. zeblom ìṣòro náà ọ̀rọ̀ yìí pọ̀ ó pọ̀ ah, ó ṣẹ́jú wọn náà wọn mọ ṣáìdá ni tó bá mọ ṣáìdá wọn ní jóúnjẹ ẹ̀rùn gbòòjò. ṣé ìgbà tẹ́ni tó kú dẹ̀ ti kú ń sìn ṣé ká má jẹun mọ́ ni. ọlọ́run àwọn òye jẹ́sùn ọ̀gá gbàgbé gbogbo ọ̀gá tí mo sọ fún ẹ. ẹ̀sùn àìtẹ́kẹ̀ mà tán bá kílé ńkọ ẹ tún fẹ́ jẹ oúnjẹ aláìní tìjú nìyí tẹ̀sán orí bí ẹja kò gbé tẹ̀sán orí bí ẹja bù ṣé mo fún láṣẹ ẹgbẹ́nu sàn mo fún láṣẹ láti wọ kíchìn láti jẹun. ẹgbóúnjẹ sílẹ̀. mi tí ì ẹ respect ara yín ma. sẹ́lọ̀ ẹ gbọ́wọ́. wo mo ti tolerate ẹ tó and I've had enough of all your shenanigans kò sí àyè fún ẹ níbí báyìí because I am happily married. mo padà wá sí àyè mi ni ẹ̀tọ́ mi ni mo padà wá gbà mo wá jókòó tí nǹkan mi ní padà. láyéláyé kíyàn lọ for six years ó tún sọ pé òun tún ń gàbà bọ̀ nínú ilé yẹn. ẹ̀yin lè fún lídìí láyọ̀ yọ̀ pẹ́pẹ́ ti jẹ́ kí n pò mọ́bi tó wà yẹn yọ̀ ọpọlọ ẹ̀ máa ti reset. baby rock my world o oh. take it easy if i call on you. Ooh, ooh. If I feel ya ẹ wo àǹtí mi a níbi rẹ̀ ló níbi tó lọ o jókòó tade tèmi mo ò lọ bí kankan mo ti débi tí màmá gbé. irú ẹ̀kọ́ lẹ̀gbọ́n mi máa fẹ́. tẹlifíṣàn àtóúnjẹ yìí náà ni. please jọ mo gbàgbé kí n sọ fún ẹ lẹ́ẹ̀kan ní actually kò ní jẹ mọ́ ẹnu mi máa. ẹ ọtán rẹ bí ìyá àbèjì. má lọ fọ straight effort mi o látàrọ tí mo ti wà ní kitchen tí mo bá ẹ ti rice wá ní kémi máa ṣe noodles. kí ló tẹ̀ ń ní ọmọ ìlara torí ọlọ́run. oh i see torí tìyàwó ẹ̀ sìn ló ṣe já ẹ gbadá nítorí fẹ́ wá náà ní àbí èmi ti níyàwó tí mo fẹ́ fẹ́ fọmọ mi tó máa jí tó máa fún mi lọ́mọ ọmọ. kárọ̀ <laughs> fẹ́ kúnlẹ̀. ó ti jẹ ẹgbẹ́ wọ́n ti lórí ẹ̀. ẹ wò ó máa ń bá jẹ́ pé wọ́n ṣe máa ń jẹ̀fọ́ ni wọ́n ṣe ń lórí ẹ jẹ́ kó máa lò lọ. um, Mr. Olóyè ṣé olóyè yẹn gangan lórúkọ yín. rárá sá akínwùmí ìṣọ̀lá lórúkọ tí màmá àti bàbá sọ mi ọ̀gá mi ló máa ń pè mí ní olóyè tó bá ti jáde láàrọ̀ tó bá ti ẹ̀ka àròsà wọn ní olóyè báwo ni tí n bá ṣí gèètì fún wọn wọn ní olóyè báwo ni ohun tí orúkọ yẹn ṣe mọ́ mi lórí ni olóyè sá. Mr. akínwùmí ìṣọ̀lá gbà tí a wo orí fóònù Mr. Demide nọ́mbà yín wà lára last receive call and several missed calls. bẹ́ẹ̀ ni tòótọ́ ni bàbá ẹgbà tọ́gà ń jáde òun ni wọ́n rán mi iṣẹ́ wọ́n dẹ̀ ní kí n pe àwọn kí n lè fáwọn ní feedback mo ti wọ́n rán mi òun ni mo ṣe pè wọ́n nígbà tí mo pè wọ́n fóònù wọn ríǹgì ríǹgì ríǹgì wọn pìkẹ̀ wọn ò pé bóyá wọn bí ni mo tún wá padà pè wọ́n náà ó wá ń sọ switch off kó tó di pé mo ṣe wá gbọ́ ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ sí wọn mi mọ̀ pé mi ní rọ́gà mọ́ mi mọ̀ pé ìjọ tó ń rán mi iṣẹ́ ìhun ni last day tí màá rí wọn last ẹjọ sá ṣé bí wọ́n ṣe máa ń kú náà nìyẹn ẹni tó yẹ kó ń lọ wá fún mi ló jẹ tí mo fi ń bọ́ bá mi tí mo fi ń bọ́ ẹni bọ́ ni wọ́n yẹ káwọn yẹn máa ṣe irúgbọ́n bẹ́ẹ̀ ẹ̀dá tàbí àdúrà fún ẹni bọ́ ni tó máa ṣe irúgbọ́n wọn kì í ṣe bẹ́ẹ̀ náà tó máa ṣe bẹ́ẹ̀ ni ọlọ́run kò dá kò dá sá. mo ní ìbéèrè kan tí mo fẹ́ ẹ um, misunderstanding tó wà láàrin ọ̀gá àti ìyàwó wọn yẹn ṣé ó lè fa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ọ̀gá yẹn àbí kí ni opinion ti ń. ẹjọ́ torí ìjọ lọ ẹ wo ibi tí ojú èèyàn ò dé ojú Ọlọ́run débẹ̀ o mi ò lè sọ anything nípa àwọn tẹ́ ń sọ yìí mi ì mọ anything pa ìsà nǹkan tí mo mọ̀ ní pé sà ẹjọ́ ṣé bí ọ̀gá ṣe máa kú díẹ̀ sà ẹ̀ẹ́dẹ́gbẹ̀tì tí mo sọ sà bàbá tí mo sọ tí mo sọ òun ló fún mi ní jíjẹ òun ló ń gbé tí mo fi bọ́ bùkátà lé mi tí mo fi ń ṣe ẹni tí tèmi náà fi ń dà pé mo ń jọyàn láì kó yẹ kó pa bẹ́ẹ̀ yẹn o. tí a bá tún ní ìbéèrè tí a fẹ́ béèrè lọ́wọ́ yín a máa kàn sí yín lẹ́ni tàǹṣẹ́ tí gbọ́. aláàánú mi ti lọ bí i kò dá sáà ẹ tó ṣeré ẹ bá ṣeré léyò ní kádùn o ẹ ṣeré léyò ní wọn ní kóṣù o wọn ní kíje o wọn ní kíje lágbára ọlọ́wọ́ ọ̀ká tó mú nǹkan jíjẹ sẹ́nu fún mi pàdé lọ́rùn ṣàánú ẹ̀dá o. ṣé wọn náà ti rí it's better air factually everybody ló mọ bíbá ẹ kò ní dàbí bẹ̀yẹn tí wọn nìkan máa ń dá wa at least àwọn èèyàn máa wọlé wọn máa jáde wọn máa kẹ you can't afford to be alone this period exactly what i'm saying o need ibi tó wà accessible ibi táwọn èèyàn máa lọ tó máa máa bọ̀ from time to time ibi ìbẹ́ta eh, pẹ̀lú ọkọ mi hmm? at least just for this period. Yes. at least fún gbogbo investigation mi kó tiẹ̀ fi parí ká lè mọ ibi tá à ń ṣé kí zeblon bẹ gbé nǹkan kaná kó tiẹ̀ jẹ kó tiẹ̀ wá nǹkan fi sí kun ẹ. Ah. ọlọ́run nìkan ni mo gbẹ́kẹ̀lé ojú ọlọ́run nìkan mọ owó kọ́lá ṣàánú mi. ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ ọ̀tún. Àwọn pé gbogbo àwa tó wà ń bí báyìí lọ́rọ̀ But you can afford to do this now. See, wọ́n bá ń ṣe báyìí kí ló fẹ́ kọ́ ọ̀gá ẹ̀ máa ṣe? Kí ló Stop, stop, stop. Ta ni ẹ? Mímọ́. kí ló fẹ́? ẹnìkan ni ó pè sí orí fóònù mi wọ́n á sọ pé àwọn fẹ́ bá yín sọ̀rọ̀. èmi. bẹ́ẹ̀ ma. mà. o ò dé mọ́ ní tọ̀hún. mi mo ní ó kàn kọ́ ó dẹ́ni pé mo fẹ́ bá yín sọ̀rọ̀. mo á. ẹ ń dùn. hello. Yeah, I'm not going to be able to do it. mo máa tra mi kọ ẹ máa fẹ́ gbọ́dọ̀ lókè ti sọ̀rọ̀ ẹ máa kó báyìí mo fẹ́ kó bẹ̀rẹ̀ you are looking at you are yeah? you pretend you just for you you because I might not be able to do without you. Please. Please, this is not the right time for all this. Look, if you really love me, please show your face. Come to me. Let me see you. activities on any of the lines. Um, mo sọ pé bọ̀bọ̀ yàn ní pèsè kankan lọ́wọ́ fóònù. Ah. Ìgbà tó ti mọ̀ pé a ti mọ́nítọ̀ wọn. Òun náà gọ̀ ẹni tó ti ń ṣe irúṣẹ́ yẹn láti láti gbogbo ayé. Uh, but the time wo ló máa ló sọ pé òun máa pè tẹ́lẹ̀? Four eh, ló sọ, ó náà máa pè ń four. Normally tó bá ti dárúkọ time, ìgbà yẹn náà ló máa ń pè. And this is to six already. Yeah. This is six. right. Mm. Yeah, he's a smart guy now. Um, he's a smart guy. Um, what's ti ní òun máa first time today to some sàn Lily. Who my òun see me? síbi. kò ní lè because uh, ẹni tí kò pè ní time to support my òun máa pè ó mọ̀ pé wọ́n máa máa monitor òun uh, ṣùgbọ́n aláti ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀ dáadáa. Yeah, we can still hang around now. Yeah. She won't be. So just relax. Yeah ẹ fọkàn yín balẹ̀ kò sí problem ṣe gbọ́ àtẹ̀yìn náà ṣe ti gbọ́ ẹ̀yà yín ń jà náà má jẹ́ káyà yín jà. wo nǹkan tí mo rí o mo yẹ jáde ń sìn pé kí n sáré fa stick kan wo nǹkan tí mo rí lára mọ́tò tiwa mẹ́rin. Can you imagine? Where was he right Yes, exactly. Sorry. Well done, smart officers. I was here by 4 p.m. Exact 4 to steal my Soluwa now. Okay, okay, but báwo ló ti ṣe motto mọ mọ́tò wa tó máa à. Well, ẹni tó ń they can do and undo. This guy is dangerous. Man very very hold on jẹ́ kí n security you know. gate man ẹ jẹ́ wá ẹ jọ. ìgbà wo náà lẹ gbogbo ilé ìsaramọ kí. inú ilé náà ní kémi máa ṣọ́ kò sí tó kàn mí kan anybody ń ta. hello kò sí àpẹẹrẹ wa níbẹ̀ ìyàn ṣe adúrú kan báyìí ẹ̀dẹ̀ sọ pé mọ̀ wọ́n yìí sẹ́yìn ẹ má bínú sáré wá tó bá jóhùn bọ̀ nísìnyí ó ní mo lè gbọ́ tí mo lè sáré wá ta àmọ́ gbogbo ilé. ibo tó yẹ kẹ́ máa ṣàkíyèsí gbogbo àyíká iná. àwọn ọ̀gá tó gbà mí wọn gbà mí. discharge this guy discharge. tẹ mọ nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ ẹ wo ẹ máa lọ ẹ má ọ̀rẹ́ ẹ máa lọ ẹ mọṣẹ́ yín níṣẹ́ o ẹ máa lọ kí ni i don't know i don't know because. exactly. this is very dangerous this guy can he can go crazy at any time. yeah so I a gbọ́dọ̀ make sure pé àwọn ohun tiẹ̀ wà safe. ẹni tí ó ṣàdúró nǹkan báyìí tí ó bá rí woman yìí get ó lè pa woman yìí. sure ó lè pa. ah tó ní god so ó túmọ̀ pa wà ń bí. ẹ̀rọ ìbáṣà àwọn ará àdúgbò ìgan wà vigilant o. kò lè dúró ẹnikẹ́ni tó bá dẹ̀rù ọ̀ràn ni ó forí ara rẹ̀ gbé torí olúwa lèmi bá dúró olúwa o olúwa mo pèpè mo pè ẹ́ tọ̀sán tòru olúwa wá ṣàánú mi olúwa ṣàánú mi lórí ọmọ mi má jẹ́ ká ìfọmọ jẹ mí níyà má jẹ́ kó fọmọ dà mí láàmú má dọmọ mi láàmú olúwa ṣàánú fún mi gbogbo ẹni tàbí inú obìnrin àtàfà gbogbo jáde inú obìnrin ó ṣe ọkùnrin náà ṣe obìnrin náà fi ọmọdé ní ṣàgbà ni tó fẹ́ fáyé ní ọmọ mi lára olúwa bá mi fi wọ́n ṣe gbèdá mi olúwa bá mi tàṣírí wọn olúwa gbogbo ẹ̀dá tàbí inú obìnrin sẹ́ àbí tàfà gbogbo jáde inú obìnrin tó ní ọmọ mi lára tó ń gbé ní òkùnkùn ta fà sí mọ́lẹ̀ olúwa bá mi fi wọ́n ṣe lẹ́yà bá mi fojú wọn hàn bá mi fìyà jẹ ṣùgbọ́n tó gbẹ́lùkọ̀ sí àti ṣe ọwọ́ ẹ̀ olúwa tó fìyà jẹ fáráhùn àtọmọ ogun ẹ̀dànù sínú òkùnkùn pa olúwa gbèjà ọmọ mi jà bá mi gbèjà ẹ̀jà ṣẹ́gun fún un olúwa ṣàánú fún mi má jẹ́ irúkú ọkọ mọ́ má jẹ́ irúkú ọkọ má jẹ́ irúkú gómìnà irúkú ọmọ olúwa ṣàánú fún mi gbọ́mọ mi níjà ṣẹ́gun fún mi bá mi táṣìírí èṣù mi tó bá lúgọ sí bá mi táṣìírí èṣù olúwa táṣìírí èṣù olúwa táṣìírí èṣù gbogbo ẹni tó ní ọmọ mi lára bá mi ní wọn lára bá mi táṣìírí wọn bá mi táṣìírí wọn gbogbo ẹni tó ń dà láàmú tó fẹ́ fi lé ẹ̀dá láàmú olúwa táṣìírí wọn olúwa ẹlẹ́dàá mi ṣàánú fún mi má jẹ́ fojú sunkún ọmọ má jẹ́ ń dààmú lórí ọmọ mi olúwa gbèjà. tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ sí tí kò ní bara jẹ́ àmọ́ kò bá dákẹ́ fi ọgbọ́n ṣe torí tí ẹ bá fi ọgbọ́n ṣe ó lè fa àkóbá mi jọ pété èrò tí àwa tí àrògbà yín ká títọ́ gá ni gbogbo wa sì ń jẹ lẹ́nu tí àti ìjẹ̀tàn kéyìn náà tún máa wà dá nǹkan yín sílẹ̀ torí ẹ́ọ̀tì yín hm, látànà báyìí agídí lè fi mu kọ́ọ̀pù tí kan dé ìlàjì èmi tí ò dẹ̀ jẹun èmi yẹpẹrẹ ni hmm? tẹ́bọ́dé wa rògbò bóyá kò sọpọlọ nínú nǹkan tí mò ń sọ bí mi ò téèyàn tó lè bá yín fún mi ó jọ àdáhùn mo fi ọlọ́run ọba bẹ̀yìn ẹ ẹ ṣì ní ìyàlá yín kí ni kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí yín kí lẹ fẹ́ kí mọ́mí yín máa rò yáyé ti dàgbà madam anything tó bá wù yín jẹ ẹ sọ fún mi màá bá yín sè kódà kó jẹ́ pé ẹ fẹ́ jollof rice tó mọ́ máa rùn bíi jollof rice party màá bá yín sè ẹ̀bà àmàlà funfun sẹ̀mú anything tó bá yẹ kó oúnjẹ amẹ́ríkà oúnjẹ europe oúnjẹ philippine má sè fún yín ẹ ṣáà sọ fún mi jọ tó rọ lọ. Sou um tolete, o que é? ẹ ti rú títa owó tá a kí nípa yín jù. pẹ̀lẹ́ sí mo mu ó yà mú mu mu. See, calm down, kó bá mi sọ̀rọ̀, okay? Naomi ńkọ́? Ó wà. Ṣàlàáfíà ló wà bẹ́ẹ̀ ni mo. ó yá kí ló ṣẹlẹ̀ kí ló ṣe é tó fi ń gbọ̀n báyìí kí ló dé. tí ìlàjì kò tán mo lánàá ni wọ́n mú wa. ok tó mu lánàá ká tó kúrò níbẹ̀ àbí. ok. so ní mo wá sọ fún madam báwọn sọ̀rọ̀ pé kó má ronú mo pé ìrònú ní ìdàkókún pé ó máa fa nǹkan sí ara wọn ni. ok. bẹ́ẹ̀ ni màá mo wá ní pé kí wọ́n jẹun mo wá dẹ́gbọ́rọ́ sí mi lẹ́nu wọn ó wá sọ nǹkan tí wọ́n máa jẹ bí kí n dín plantain fáwọn ṣùgbọ́n kò wá sí plantain ní mo wá ní kí n sáré lọ sójà kí n lọ bọ́ wọn ra plantain mo wá ń kánjú lọ́jà kò yẹ kí n tètè ra plantain kí n padà sílé torí mo ṣe fi wọ́n sílé ó dáa àmọ́ mo ti ní lọ́kàn pé mo máa yà ọ̀dọ̀ àǹtí àdìsá kí n explain fún wọn pé kó wọn tún bá mi bá madam sọ̀rọ̀. ok ok. bó dìgbà tí mo máa dé ọ̀dọ̀ wọn. madam ẹ dẹ̀ ṣọ́ọ̀bù nǹkan tí a sọ fún wa yìí. kí lẹ̀ ń sọ náà ọ́fíìsà ṣé látìgbà tá a ti wà lẹ́nu kí èsì mo déédéé pè yín rí ni tí n bá ṣé màá pè yín ni. ẹ̀ tọ́ ẹ ẹ ní bínú ni ṣe mọ àwa náà láti ṣe findings wa dáadáa ká dẹ̀ fact nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ fún wa ẹ má worry thanks for the information a máa ṣiṣẹ́ lórí ẹ. ìjọ náà dọ̀kọ́ pẹ́. àtọ̀. ṣé ìwọ náà ti wá rẹ̀ ẹ̀yin náà ẹ̀wò ìgbà tí làwọn míì ti wá jẹun sí báwọn lójú ẹ̀ ṣe. exactly àbí irú ìjà wo lèèyàn fẹ́ máa jà tí ò ní ní òkun nu jọ ṣé tó bá ṣe ra ilé ṣe é sìn irú ipò owó lórúkọ ọkọ adémídé máa wà mí tó bá wà sórí um, téèyàn bá ti rí ẹni tó ń jà fóun ah, wọ́n máa yọ wàhálà kúrò lọ́rọ̀ ẹ̀ ni wá ìṣòro ẹ̀ ti ṣẹ́pẹ́rẹ́ so you don't need to stress yourself this much okay gbogbo wa lájọ wà nínú situation yìí àbí nígbà tọ́rọ̀ yìí ta lórí tí inú ẹ̀ dùn nínú wa. àbí o Naomi ti gbàgbé pé àrùn tó ń ṣogójì ó ń ṣọ̀ọ́dúnrún. àrùn tó dẹ̀ ń ṣàbọ̀yà di gbogbo ọlọ́yà ló ń ṣe. ọmọ yẹn gangan nìyẹn so you need to just be happy. Shake it out. I mean, eh, láti jọ ọjọ́. I'm Detective Remo. And I am Friday. Okay, so as you can see, we're um, police officers. Oh, you're most welcome. You're most welcome. Ẹ kú takun, takun. Um, as it is, um, àìtírí um, results tó are quite impressive you know so but we have a belief pé any tí ẹ jẹ́ agbófinró tẹ́ jẹ́ ọlọ́pàá ẹ kájú òṣùwọ̀n ẹ dẹ̀ máa ṣiṣẹ́ yín bí so if you need any help you know ẹ jẹ́ káwa so that we will be able to render kọ́tàbálẹ̀ render for you. ẹ káàbọ̀ ìpẹ̀lẹ́ kúrin ẹ̀kúṣẹ́ actually àwọn tẹ fẹ́ bá wa ràn lọ́wọ́ ni àwọn méjèèjì specifically wọ́n ní ìrẹ́ ọkùnrin yẹn. kí ni nǹkan tó ń sọ ah, kí ni nǹkan tó ṣẹlẹ̀ tó ní kọ́ ọlọ́pàá ṣé jọ gbogbo akọ́lájọ wà nínú situation yìí. no zeblon wá bọ̀ má bọ̀ má bọ̀ ọmọ rẹ. Ah. bísọ́lá kí ló ń ṣẹlẹ̀. kí ni mo sọ fún ẹ kó ń ṣẹlẹ̀. you have never been on the same page with them. mi náà ń gbà ó kàn jẹ́ pé kílẹ̀ tó kó ṣìkà. ó kàn jẹ́ pé ohun rere so you have to keep quiet keep quiet. we need you in our office right about now. um excuse me excuse me. yeah you are. báwo ló ṣe jọ́ ń pọ̀rọ̀ yẹn ṣe jẹ́ again. ẹ ṣe gan ni sá ìgbà tí mo lọ sọ́jà tí mo lọ ra plantain tí mo fẹ́ fi dín dòdò fún madam mo wá kánjú kúrò pé kí n lọ sí ilé àǹtí àdìsá. ìwà burúkú wo ló wù yẹn ló rough dá mi lóhùn ìwà burúkú wo ló wù yẹn. àǹtí à calm down a máa ṣe sùúrù ṣe sùúrù náà sùúrù lọ̀rọ̀ yìí gbà. irú sùúrù òsì wo ni sọsọ wípé ọba mádébìdé kúrò lọ́nà ni. lóòótọ́ kò sí nínú agreement wa bó nǹkan tó máa ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ah, ah, nǹkan tó ń ṣe ń dùn mí ṣá ọ̀rọ̀ mi ò yí ẹni torí tọ́rọ̀ mi bá yẹ nǹkan tó tó ń béèrè lọ́wọ́ mi ò ní máa béèrè lọ́wọ́ mi àní ìfẹ́ ìfẹ́ jẹ́ èyí ti yí mi lórí iṣẹ́ àmì tó àmì insane I'm running insane. ẹ lọ ṣí sọ́ọ̀ for crying out loud listen to yourself. Ah, ah, torí obìnrin. yéé sọ pé torí obìnrin mọ́sẹ̀ àní yéé sọ pé torí obìnrin mọ́sẹ̀ torí ìfẹ́ ni sẹ́ torí ìfẹ́ ni sẹ́ mo mọ nǹkan tí mo sọ náà ẹni tí mo fi pé mo ti gẹ́tọ̀ ọ̀rẹ́ ẹni tí mo wá gbọ́ pé wọ́n ló ti pẹ́ padà lọ́ba bẹ́ẹ̀ sì ni kí mo kú ọ̀rọ̀ náà náà. ó ti gbọ́ ó ti gbọ́ ó ti yé mi ọ̀rọ̀ ẹ̀ ti yé mi ọ̀rọ̀ ẹ̀ ti yé mi ṣe bí gbogbo information tó fẹ́ látọwọ́ mi ni mo ti fún àbí bẹ́ẹ̀ kọ́. àṣírí. ok no problem ẹ jọ balance mi kan fún ẹyin ṣe wàhálà ẹyin ṣe wàhálà ó ti ṣèyàn ó ti ṣàlàmú àlàmú ṣèyàn ní ẹ. wọ́n yẹ máa fún ẹ balance bọ̀ jẹ́ kí n lówó lọ́wọ́ ní ti kò sí kò sí áká. ṣé ń jẹ́ òróró ni èdè ìlú wo ni wàá ṣe kí ni jọ o gbèsè lórúkọ méjì lẹ́yìn kò sanwó fọlọ́wọ́ gbogbo nǹkan tó fẹ́ látọ̀ mi mo ṣe fún ẹ mm. o wá sọ fún mi pé wàá hmm, jọ jọ jọ jailbreak dọ́gba gbowó mi dá mi lóhùn fún mi lọ́wọ́ mi. fún ẹ lọ́wọ́ lọ́wọ́ báyìí kò sí nǹkan kan kò sí nǹkan kan. so bó ṣe wà yìí sí money no your pocket na respect. Can you explain this? So, you understand? iṣu ni wọ́n yìí o bó ṣe close mọ́ ọkọ lédè yìí tó ló dé sọ fáwa pé àṣìṣe wa bí iṣẹ́. Can you believe the idiot? mo ń dára mu. There's a lot to explain. You better start talking tó tún ti mú bí mọ́lẹ̀ ò tiẹ̀ sọ fún wa yìí tó ń lọ tẹ́lẹ̀ ẹ̀mọ́ rògbò tó bá parí ẹ̀ la máa mú. èmi ò mọ nǹkan tó ń sọ mi ò mú nǹkan kan mọ́lẹ̀ o ah, ah. ó ní nǹkan tí èmi àti ẹ fẹ́ ṣe mí eh. ni mo ṣe ní kó wá. ìlà fẹ́ wá ṣe ìwọ náà lórí ọlọ́run ti yànda jẹ́ ń dáṣà tó máa ń dá pé ṣé wàá kọ́ tó fẹ́ mi náà fẹ́ mi náà ṣe mọ̀ pé ṣe nìyẹn tó ra tírọ́ọ̀kì tó wẹ̀ fún. Eh, eh, àbáyé ẹ yẹ ìgbà tí ra islander ta ló sọ fún ah. ṣé o bá mi sọ o ti múra sí. Ah, kò tiẹ̀ ká má fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ ní tí mo ti fẹ́ bí ẹ̀ ọ̀rọ̀ tó sọ fún mi pé ìyàwó ẹ̀ ń bọ̀ nílé tó lóun kó padà bọ̀ nílé ṣó dẹ́ lójú ṣá. Ah, olóhùn bọ̀ nílé tó bá wá káàbọ̀ gbà tó lóun ò kọ̀ mí kí ni mo fẹ́ ṣe sí aloption òre stock àyàn lórí ẹ̀bùrú òun ló mọ tó ń stock kékeré fún àwọn èèyàn wá nǹkan gidi ṣe ń stock oríṣiríṣi. But I am the stalker. Oni. I am the stalker. That way, question. Yeah, the stalker video. Ale, don't disturb your now, so. Ben, mo mọ nǹkan I said I am the stalker. I'm in love with your wife. Mo mọ nǹkan now, and I'll do anything to have her. <laughs> you worry, you know. Why they sound this way? Ṣé ṣé ìwé àpèrè wà lórí ẹ̀ṣẹ̀ àbí kí ni ìṣẹ̀lẹ̀? guy, calm down. You don't need to take it personal. She something come by for I'm not joking. Naomi is mine, and I'll do anything to have her. To have who? Your Naomi now so don't sound stupid now. What in the world? Or Naomi, eh? Orokwe mo nbe ṣeré ni ta ló ń ṣe comedy. What's in the worry you? This are ah. joking. What's in the kilo share? See, I'm in love with your wife. Níwọ̀n bá àgbà tó bá dẹ̀ ṣì wà láyé mi ní orí fẹ́ so you have to go. Adé mi dé lọ jọ why you dey do like this kò lè Naomi mo yànjá ẹ láyé ó dá máa mú lọ èmi kò ní fẹ́ mọ́ mo yànjá Naomi láyé lọ́rùn máa mú lọ. àtò sọ pé kí n mú lọ àtò sọ pé kí n mú lọ dájúdájú èmi máa mú lọ but you just have to go ìyẹn ni kókó. o ti lọ for real. Ah. ẹ̀ ń pàfẹ́ mi lẹ́kún wetin dey worry you ráyé you gbogbo àròyé tó ń sọ látara kò make sense at all èmi fẹ́ mọ nǹkan tí Adémídé ọ̀rẹ́ ẹ ṣe fún ẹ pàtó tó fi kọ́kọ́ rò pé kò da ilé ayé ẹ̀ láàmú kó gbìn kóró sí matrimonial home ẹ̀ kó tó di pupa mo fẹ́ mọ̀ díẹ̀. I'm sorry. I'm deeply sorry. Sorry for what? The deed has been done, so ṣẹ̀yẹ̀ ń sọ́ọ́rì sí. But tí ọ̀bẹ gé ọmọ lọ́wọ́ tọmọ wa ń sọ̀bẹ̀ ní ṣọ́ọ̀bẹ̀ ò ti ṣe nǹkan tó fẹ́ ṣe. Just tell me the reason why you did all this. Lẹ́yìn ìgbà tí ìyàwó mi kú, tí kò sí níwájú kò sí lẹ́yìn kò sí olùrànlọ́wọ́ it was just me all by myself all the time àwọn èèyàn wá kí mi nílé ọ̀rẹ́ mi àti ìyàwó ẹ̀ náà wá kí mi I I love Naomi no doubt. but she caused it. Oh. Fine. Thank you. Ralph, kí ló It's telling all over your face. Eh? Ralph, I think it's time for you to give another woman a chance of your heart. I know you loved Faye. We know you loved her. We loved her just as much as you did. But I think it's time to let go. Irú Ọlọ́run wò sí, irú èèyàn ló wà. Mommy, woman, sorry, why? Even though I have to look for any other woman, obìnrin wo, obìnrin wo ló fẹ́ I can't, I can't find any. Ralph, so sóbìnrin kankan tó máa dàbí Fẹ́yìn. If you sit here still waiting to find a perfect woman just like her, you might be here for a long time. You might find someone who is just as close enough to Faye, but you can never find a replica of Faye. Eh? Stop waiting. Find somebody. Majekulok Beju. Thank you. Shotubo. Yeah, thanks. your mission for Joan ẹ Alright, ẹ̀mí tí fẹ́ máa love I've been convincing love me been committing Once in a time once in a time Oh, I know They do like you see before I don't know love make me commit to sin criminal. She me with a fire. sorry. ṣé pay pé mo jókòó síwájú see there's kò sọ̀rọ̀ tí mo sọ tó fẹ́ justify action Me, just please forgive me i'm so sorry dáríjì mi. Raph, it's fine. But please make sure we real while you're mom. I promise. And please, I don't want Ademile to know about this. Oh, Abba. You're less awful now. Like I said, just make sure it does not repeat itself. I cross my heart. And we're good. Alright? Okay. It's fair, Malole. Just make sure you John well. Oh, yeah. Alright. Thanks. Láti gbà yẹn ni mo ti tí mi ò tiẹ̀ lè sọ pé báyìí ló ṣe jẹ́ àbí báyìí ló ṣe ṣẹlẹ̀. It got worse that I cannot stand her in another, in another man's hand. It got worse that I cannot stand her in another man's hand. I can't even accept the fact that she's married to, to another man. My best friend. mind ẹ twisted orí ẹ fi ibì kankan pé òun gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu ṣá ṣóṣe ni ṣóṣe ẹ mọ̀ pọ́rẹ́ ni o oh, torí pé ti lose ìyàwó ẹ ń sìn ló ṣe interest nínú <laughs> ìyàwó rẹ torí pé gbogbo oúnjẹ wa báyìí. I'm sorry, please forgive me. Well, heaven help those who help themselves. Adiza, lórí ọ̀rọ̀ yìí ẹ̀yin nìkan lè lè tàn mọ́lẹ̀ sí ogun tó wà lẹ́yìn tell us what you know about this case. àwọn ṣàṣìṣe báyìí o. she don tie me all over throw like waterproof. me go leave am for my tires for my tires you run me straight to my takas. nìkan wájú rọ kí ló dé kí ló tó gùn pàtó yìí kí ló ṣẹlẹ̀. ẹ kì í máa lọ mo fẹ́ kú ni Ọlọ́run ò ní jẹ́ bọ́lọ́ lọ kò sí nǹkan tí mo dúró ṣe mo ti ṣe tọ́lá kí ló ṣẹlẹ̀. mo ti ṣe tán ikú yájọ ẹ̀sìn lọ ikú yájọ ẹ̀sìn lọ kò sí nǹkan tí mo dúró ṣe mo am done am done. tí màá wọlé kọ ah. prof kí ló ṣẹlẹ̀ suicide is not an option kí ni ò bá ṣẹlẹ̀. it is an option for me it is an option for me kí ni mo dúró ṣe láyé náà kò sí nǹkan tí mo ṣe mọ́ náà kò sí anybody i'm all alone. Ralph oh, calm down kí ló ṣẹlẹ̀ bá mi sọ̀rọ̀ àṣà ara wa kí ló ṣẹlẹ̀ kí ló lead sí gbogbo eléyìí. i'm frustrated i'm depressed i'm depressed no doubt okay látìgbà tí ìyàwó mi ti kú kò sí anybody i'm i'm i'm only lone mo àdágbé àdáfà i'm i'm i'm tired i'm tired gbogbo yín bá mi sọ̀rọ̀ pé kí n lọ wo obìnrin mi okay fine gbogbo bí mo ṣe rìn síwájú rìn sẹ́yìn sókè sódò nothing dey come up mi ìróbìnrin kọ́kọ́. tó bá tó àsìkò àti bùkún fúra òkun ó yá ni. Ah, ok nígbà tó tiẹ̀ wá padà yá tó fẹ́ open tó fẹ́ open ẹni tí mo rí tí mo padà tó hook mi tí mo fall in love pẹ̀lú ọlọ́run ti lọ́kọ ó ti lọ́kọ náà ó ti lọ́kọ wọ́n yóò ṣe problem tàrí nǹkan kékeré bíi ti náà àti nǹkan wẹ́wẹ́wẹ́ àwọn nǹkan wúrúwúrú kéékèèké títìtì nìyẹn wáwá tà fún wọn lówó wọn máa máa gbá òfà fún wọn àwọn ṣeun tó wá lè wá fẹ́ para ẹ torí ẹ tálẹ́ni náà ká lọ bá wọn sọ̀rọ̀. inú mi máa dùn tó bá lè bá mi bá sọ̀rọ̀ inú mi máa dùn. ta ni. inú mi máa dùn ọ̀rẹ́ ẹ ni. ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi ìwọ náà àwọn ọ̀rẹ́ mi ṣé ó dùn mọ́ lọ́rùn àbò yín dàmọ́lá. kò dùn mọ́ lọ kò dé ń ṣe yín dàmọ́lá. no Naomi ni Naomi ló hook mi. Naomi ni Naomi ni mo fall in love pẹ̀lú Naomi ló ń dalẹ̀ ayé mi Naomi ló ń ló ń gbogbo brain mi. so snazzy. mi snazzy ọlọ́run gbọ́ Adémídé's wife ni now mi snazzy. ó ti gbà náà ni Ralph ti jẹ́ kí n sinmi kò jẹ́ kí n gbádùn lórí ọ̀rọ̀ yìí but at some point kò tún wá béèrè lọ́wọ́ mi mọ́ èmi dẹ̀ fi ìpè bóyá ti gbàgbé mi ó kàn tún dé dédé ló sọ pé òun ní ìdorúkọ Naomi àti màmá ẹ̀ torí birthday tó ń bọ̀ lọ́dún i'm like oh really. àmì ìkìtẹ̀ tó sọ Jack Robinson ó ti fún mi lówó. so lọ́rọ̀ kan ṣá ẹ ṣáà fún un ní oríkì Naomi àti orúkọ ya Naomi Oh, so torí bẹ́ẹ̀ lẹ ṣe wá jọ gbìmọ̀ pọ̀ pa Adémídé. ó ti o ìmọ̀ nǹkan kan pa ẹ o ó ti ṣe é tán kó tó wá sọ fún mi. ẹ sì ní end fíìmù yẹn bọ ẹjọ àtẹ̀délẹ́mù kan ni. ìwọ àwọn you are an accomplice. mi mi mọ nǹkan kan pa ẹ ó kàn béèrè kọ́ lọ́wọ́ mi ni mo dẹ̀ fún mi kò ṣe pé mi ìwà involved abẹ inú ewu tí mo sọ lá. o ti wá jẹ́wọ́. ah yes she has confessed. o dẹ̀ tẹ́bù gbogbo everything everything sir. madam àwọn òbí ń ṣe adájọ́ agbófinró lásán ni wá tí ẹ bá délé ẹjọ́ àwọn adájọ́ á ṣe ẹ̀tọ́ tó yẹ àti tó tọ́ fún yín. Well, you might take leave for now. All right, sir. And she detain her, she detain her. Oh, okay, sir. Yes, sir. All right. Àǹtí ìgbọ̀ngbà tẹ́bí ni mo ṣe lọ́mà pẹ̀lú nínú àwọn. Ga ọ̀, wọ́n ṣe bí áńgẹ́lì lọ́sàn-án. Àmọ́ tójú bá po fírí, ìkòkò jẹ gungun jẹjà ni wọ́n. Ojú ò máa fi mọ̀ wà ẹ̀dá wọn. Ṣé irú ráàfin ó lè ṣàdúró nǹkan tó tó bẹ́ẹ̀ yẹn sí ọkọ adémídé just because of a twisted mindset torí infatuation lásán lásán nǹkan tí ò tí ì rí tí ò ṣẹlẹ̀ ó jókòó. ṣọ́rọ̀ ralph nìkan la fẹ́ sọ ni tíná ò bá láwọ̀ kò lè gòkè odò hadiza nǹkan àdéṣà tí mo mú gẹ́gẹ́ bí fámìlì pípé ìyá kan náà bàbá kan náà ló bí wa kò sí nǹkan tí mi ò lè bá àdéṣà sọ to the point pé tí bá fẹ́ ní àjọṣepọ̀ pẹ̀lú ọkọ mi mo fẹ́ lè sọ fún un òun ló wá jẹ́ key person nínú gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Hmm. Hmm. kò yẹ kó rí bẹ́ẹ̀ ó dẹ̀ tún lè rí bẹ́ẹ̀ ó yà yín lẹ́nu bẹ́ẹ̀ ni. Hmm ẹlẹ́ran ara là ń sọ yìí wọ́n ní má fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé tọmọ ìyá bá ti lè gbọmọ ìyá ẹ̀ta kí ló tún kù kí ni ká sọ ń patọ̀ rẹ̀ ọ̀rẹ́ lásán lásán ọ̀ ẹ wo lolórin kan tó ní àròjinlẹ̀ ló yẹ sọ pé tí a bá ń bá ní rìnrìn àjò ká mẹni tá à ń bá lọ ní o ọmọ ìyá mi ni ọmọ bàbá mi ni kò kan eléyìí torí inú òṣèṣì bíi igbá apaniwà nílé aṣeniwà lájò ni. Oshé, ká ṣọ́ ni bá rìn lọ́rọ̀ ilé ayé ẹ̀dá ẹ̀kọ́ ńlá ni fún yín o. mọ́mí ẹ má bínú madam ẹ má bínú pé mo fẹ́ yọ ẹnu sí ọ̀rọ̀ tó wà ní. ìyẹn túmọ̀ sí pé bí Kúnlé ò bá pa ni tó dí ò lè pa ni. làákàyè ẹ̀ níjọba ìyá mi lágbára ọlọ́run wo ò ní dààmú bẹ́ẹ̀ ni bí Kúnlé ìpani tó pa ni inú tẹ̀dẹ̀ ń rí i ó jíjọrun lọ ọlọ́run fi hàn wá nì torí imú yìí kò gbóòórùn àṣebí ni ẹlòmíì tó yẹ ká súnmọ́ báyìí là ń sá fún ni ẹlòmíì tó yẹ ká sá fún là ń súnmọ́ jù ọlọ́run má jẹ́ àfọ̀tàṣọ́ rẹ̀ ah ẹ wo tó kàn dùn mí jù ah ní tadé mi dé ọmọ lọ́mọ tí wọ́n gbẹ̀mí ẹ̀ dànù ah ọlọ́run tẹ̀mí ò ṣe é rà padà àbí èlò láfẹ́ ni dábẹ́ fẹ́ra mi dé mi dé pa. Zeppelin torí tó bá jẹ́gbà tó gbọ́rọ̀ yẹn ó sá lọ torí pé kán má bàa pa òun àbí ó gbọ́ ẹ̀rù ń bà ó wá dákẹ́ tí kò wá sọ fún mi ká gbé gbogbo ìgbésẹ̀ tá a gbé yẹn ẹ jọ kílẹ̀ rò bóyá ó máa máa ṣẹlẹ̀ ń sìn níṣẹ́ bá máa bọ́ tàwa gbé ká máa pè lọ́rẹ̀ẹ́ o kí láti ẹ̀ mọ̀ tó máa ṣẹlẹ̀ next tó bá jẹ́ pé kó tètè sọ fún wa. mi ò ṣe o lẹ́dàá mi ò ṣe o wo ọkọ mi á dáa fún ẹ. Hey, start information for someone. You go, go, go, go just kill am like that. What you mean? Is it fair information, Barry? Put down now. But there's no point, man. Baba keep it. Uh-uh ṣọ́ máa jẹ́wọ́ ni that's the question. ikú tó ń kojú gbà ẹ̀yìn ìwé ló ń pa mọ́ ìgbà ó ń ṣe wípé àwọn ìsìn ìlú nǹkan ṣe pẹ̀lú káàdì. what is the next line of action. juda juda juda juda juda nọ̀nà máa ṣe dámì wò. sókè pé ìlera ọ̀sán sí kò wá pa ẹ̀wọ̀ yìí so a nílò láti jókòó ní the next step. kó bá mi fọ́ èyí tó wà ní iwájú ẹ̀ kó fọ́ lórí dànù. igi tó jọ́pẹ̀ ó máa ń fi ọ̀nà sílẹ̀ nínú àwọn níbo lẹ ti rí ọlọ́pàá tó ń pa police dog. ta ló fún ẹ ní aṣọ tó wọ̀ ni. just 24 hours. tá a dáṣọ tá a rówó àwọn kúmọ̀ràn tó fún kí ọ̀hún tó pọ̀ bí ẹ̀. Now we're in this together. You builder, I'm only helping you out here. Get it into that your thick skull. I'm ọmọ lásán ọmọ jàgbàjàgbà ọmọ ọdẹ ajá. Adam, adapt, Musa. Yes, you adapt. Nígbà yóò máa tọ́jú Don't you? ṣe ń gbàṣẹ́ kan for káàkiri mo tàdé sọ̀rọ̀ yìí wá sórí gbogbo wa kọ́ ni tèmi kan. mo gbé that was it the plan. Ah. ó má dàbí tèmi sí i. ọmọ ilẹ̀ yóò bàjẹ́. Ah, ìwọ ọmọkùnrin kan lè kọ́kọ́ fún mi. ìwọ ọmọkùnrin kan lè kọ́kọ́ fún mi bá dé that is not the end of the world. bàbá ń ta tẹ́tí ọmọ bàjẹ́ níjọ́ òun ló tó fẹ́ di ọkùnrin. I bring them home but you reject them. because they are not worth it. Then what do you do about this body? Get cutlery, eat the body, kí ló jó fún. on my mind, they wanna prove. She don't tie me all over, throw like waterproof. Me go leave am for my tires, for my tires. You run me straight to my cost. One day for the you, on a long road. If I give you my life, you gonna know, go long rough road. On a long road. If I give you my love, you gon' know, girl, I'm rough road. Rough road, Give me love, you know, and let me go. Twisted mind. Give me love, eh, it like medicine. Twisted mind. Give me love, you know, and let me go. Twisted mind. Oh, no, no, no, no. Freak the love, I've been convincing any love me been committing once in a time. Other once in a time, oh no. Cause I know they do not like you see before I don't know. Na love matter, na he make me commit to sin criminal. She had me with desire. She had me with desire. On a long road. If I give you my life, you gon' know, girl, on rough road. On a long road. If I give you my life, you gon' know, girl, on rough road. On rough road. Oh. Give me love, you know, and let me go. Give me love, eh, it hot like medicine. Just that more. Give me love, you know what let me cause tonight. Oh, nah, nah.